الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولجدنا ولوالدينا ولجميع المسلمين قال الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات ويقال أيضا إذا كان الأولون لم يكفروا إلا لأنهم جمعوا بين الشرك والتكذيب وتكذيب الرسول والقرآن وإنكار البعث وغير ذلك أما معنى الباب الذي ذكره العلماء في كل مذهب باب حكم المرتد وهو المسلم الذي يكفر بعد إسلامه ثم ذكروا أنواعا كثيرة كل نوع منها يكفر ويحل دم دم الرجل وماله حتى أنهم إذا ذكروا أشياء يسيرة عند من فعلها مثل كلمة يذكرها بلسانه دون قلبه أو كلمة يذكرها على وجه المزح واللعب ويقال أيضا الذين قال الله قال الله فيهم يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم أما سميت الله أما سميت الله كف أما سميت الله كفرهم بكلمة مع كونهم في زمن رسول الله صلى الله عليه وسلم ويجاهدون معهم ويصلون ويزكون ويحجون ويوحدون وكذلك الذين قال الله فيهم قل أب الله وآياته ورسله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم فهؤلاء الذين صرح الله فيهم أنهم كفروا بعد إيمانهم وهم مع رسول الله صلى الله عليه وسلم في غزوة في غزوة تبوك قالوا كلمة ذكروا أنهم قالوها على وجه المسجد فتأمل هذه الشبهة وهي قولهم تكافرون من المسلمين أناسا يشهدون, يشهدون أن لا إله إلا الله ويصلون ويصومون ثم تأمل جوابها فإنه من أنفع ما فيه هذه الأوراق ومن الدليل على ذلك أيضا ما حكى الله عن بني إسرائيل مع إسلامهم وعلمهم وصلاحهم أنهم قالوا لموسى اجعل لنا إلها كما لهم آلهة وقول, وقول أناس من الصحابة اجعل لنا ذات أنواب فعلق النبي صلى الله عليه وسلم أن, أن هذا نظير قول بني إسرائيل اجعل لنا إلها ولكن للمشركين شبهة يدلون بها عند هذه عند هذه القصة وهي أنهم يقولون إن بني إسرائيل لم يكفروا بذلك وكذلك الذين قالوا للنبي صلى الله عليه وسلم اجعل لنا ذات أنواط لم يكفروا فالجواب أن نقول إن بني إسرائيل لم يفعلوا ذلك وكذلك الذين سألوا النبي صلى الله عليه وسلم لم يفعلوا ذلك ولا خلاف أن بني إسرائيل لو فعلوا ذلك لكفروا وكذلك لا خلاف في أن الذين نهاهم النبي صلى الله عليه وسلم لو لم يطيعوه واتخذوا ذات أنواف بعد نهيه لكفروا وهذا هو المطلوب نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله أيضا هذا يعني أولا أنهما إذا كان الأولين لم يقتلوا إلا لأنهم جمعوا بين الشرك والتخفيف والرسول وإن يعني كان بعض وغير ذلك فما معنى الباب الذي دخل ما في كل مذهب باب حكم المرتد wọ́n tó bá ṣe pé àwọn ẹni ṣáájú wọn ò di kèfèrí yóò jẹ́ pé wọ́n ṣe àpapọ̀ láàrin àṣírk wọ́n ṣe wàhíkú sàlám wọ́n ń ṣẹbọ wàtẹ̀kìdì ọ̀pọ̀ ọlọ́run nírọ́ wàtẹ̀kìdì rọ̀ṣọ́lì ọ̀rọ̀ kùrán ọ̀pọ̀ ànábìnrin nírọ́ wà ní kárìlbáàs bákan náà wọ́n kọ wọ́n tako ìgbìnde ọ̀kẹ́ ìdáni kàtà àwọn nǹkan míì ẹ̀wọ̀n dábì láyé kẹfìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹfìrí kéde ẹyọ kan péré náà mú àbí gbogbo èèyàn papọ̀ ó ní fámọ̀ máa na الباب الذي ذكره العلماء في كل مذهب يعني كني ثم أبلاتي أو عفا من صنم مذهبي في باب حكم المرتد إذا جو المرتد أن في حكومة ṣé kò tá lẹ́ni tó yẹ islam tẹ̀lẹ̀ àbí ọwà ọwà fi islam lẹ̀ so kí ni fáyidà ọkùn àkọlé yẹn tó wò jẹ́ pé kẹfìrí náà ni wọ́n máa ń jẹ́ kẹfìrí ni wọ́n wọn ò dẹ̀ ní wọn ò ní ìgbàgbọ́ ní ọlọ́run. wọ́n wà ní mùsùlùmí lẹ́rí yàkúrú bá rẹ̀ ìsìlámù yìí fún wọn jẹ́ kí murtad lẹ́yìn tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ lórí kẹfì lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí túmọ̀ zakaru anwa'an kullu naw'in minha yukafiru wa yuhillu damma ar-rajuli wa mala wọ́n ní wọ́n tó máa ń sàlàyé oríṣiríṣi hukmul murtad tí ó máa sọ gbogbo náà yìí wọ́n ń sọ ń sọ ẹ̀jẹ̀ àti property murtad yìí ń sọ ọ́ dẹ̀tọ̀ hátà iná mọ̀dákàrò àṣẹ àyẹ̀sí ọ̀tá ìdá máa ń fà á dáa kódà wọ́n máa ń sàwọn ọ̀rọ̀ díẹ̀ nípa ẹni tó bá ṣàwọn títí nísìlẹ̀ akálímà tí ń yẹ kúrò ha bìbìsá ni ìkan nípa tó jẹ́ òdì kìfìrí bíi pé ó sọ ọ̀rọ̀ kan lẹ́nu àbí yóò nà kọ́ bì í ṣùgbọ́n ìṣesí yẹn kò dọ́kan rẹ̀ ọ̀kálímà tí ń yẹ kúrò fa àlàwọ́ jìmìtà kódà ìgbà mi ìtẹ́nìkan tó fi gbé hópò mọ́tàtìlẹ́ẹ̀dọ́mì lórí ó ní àwàdà tó ṣe àwàdà ló kàn ṣe ṣùgbọ́n ó fi kìfì sàwàdà wàláì àti kàn ṣe rí wọ́n ní olùkọ́lù aidan àwọn ìran sọ pé alàdí ìràkọ́lá lọ fi àwọn tọ́lọ̀ bá sọ pé yahlifuna billahi ma qalu àwọn tẹ́ máa búra pẹ̀lú ọlọ́run táwọn ò sọ̀rọ̀ kan wa laqad qalu kalimatal kufr wọ́n yìí sọ̀rọ̀ kìfèrí wa kafaru ba'da islamihim wọ́n yìí kìfèrí lẹ́yìn ìgbà láti jẹ́ mùsùlùmí ẹ̀yìn pé àwọn ọlọ́lọ́mbà wí àwọn mùsùlùmí tẹ́yẹ̀ náà ni àbí wọ́n ní àfáà ni amma sàmẹ́ta lọ́ha kàfàrà hún bí kálímẹ́tì máa kọ́ ní àfi ìdámẹ́rin nàbí pé áyà yìí tí kò ti yí ọ wípé ọlọ́wọ́n bá pè wọ́n kèfèrí pẹ̀lú gbólóhùn tí wọ́n sọ kódà bó jẹ́ pásìkò ànábì ni sẹ́yìn pásọ pé àwọn onísúfì àwọn oníbídíà yẹn tí wọ́n bá ti sí kan táwọn afáà níbi òjì wọn ní pé afọ́fá ah, ìtẹ́ ń pè wá ní kẹfìrí ebi mùsùlùmí làwa jẹ́ tẹ́lẹ̀ nígbà kan tó bá ti jẹ́ mùsùlùmí kò sí kíni o kò lè kò lè kò lè sékè kò lè di kẹfìrí so yẹn náà fún amọ́ta ajábà pé ẹ máa sọ̀rọ̀ murtad lọ́dọ̀ lọ́dọ̀ àwọn kẹfìrí pé àwọn kẹfìrí ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn kẹfìrí ni kẹ́ ẹ ti lọ́mọ pẹ̀sẹ́sìn àwọn àjẹ́ mùsùlùmí so níta ṣe yẹ kì í ṣe bọ́ yẹn làáfà fẹ́ ṣe tẹ̀sí nídìí bí wọ́n ní wípé ọlọ́run bá gan pé àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń sàwọn nǹkan tó sọ wọ́n di kìfìrí ó kù wọ́n kìfìrí lẹ́yìn ìgbà tí wọ́n ti kí ni tó jẹ́ mùsùlùmí ó ní wà káfàrú gbádà ìsìláàmù yìí ọlọ́run kà fara wọn lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ní wọ́n ní àmọ́ sẹ̀mí ìtàlọ́ha kàfàrà hun bí kẹ́límẹ̀tì mà àkọ́wọ́n yẹn fi zẹ́mọ̀ nàbí pẹ̀lú gbólóyìn lásán ọlọ́run pákùnrin kéferì kódà kó jẹ́ pé àsìkò ànábì ni ìjàhìdú náà máa hù àwọn tí wọ́n tọ́nà pákùnrin kéferì wọ́n ń ṣe jìyàrí pẹ̀lú ànábì o òṣèlú náà máa hù wọ́n máa kírun pẹ̀lú rẹ̀ wọ́yọ̀ kúnà kọ́ra àwọn yóò zàká wọ́yọ̀ ojú náà máa ṣe hájì wọ́yọ̀ àhìdú ni wọ́n sì máa ń pọ̀ lọ́run lọ́kan ṣoṣo ṣùgbọ́n torí pé wọ́n kó sí àwọn nǹkan tó tako ìmú ọlọ́run lọ́kan ṣoṣo yìí bíi kí wọ́n tako ọ̀rọ̀ ọlọ́run bíi kí wọ́n bí àwọn tí wọ́n ń sọ pé ah, ànábì àtàwọn sàbí wọn láìkí oúnjẹ wọ́n sì yọ̀ lẹ́ tán bá pàdé ọ̀tá nígbà tí wọ́n gbà mú wọ́n fẹ́ tí wọ́n fẹjọ́ ẹ̀sán ànábì ó ní iná máa kún ní nílà àti àṣàwàdà ni eré là ń sè ọlọ́ni kún abillahi wa rasulihi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ṣé ọlọ́wọ́n ọba àtànábì rẹ̀ àtàwọn àmì rẹ̀ ẹ ti ń ṣe yẹ̀yẹ́ láàtà àtẹ́zìrú kọ́díkà samson bára ìmánìkọ̀ ẹ̀fọ́ wa wíjà rèé ẹ̀jẹ̀ kejì lẹ́yìn ìgbà tẹ̀ jẹ́ mùsùlùmí. wọ́n ní wọ́n kọ́lù ẹ̀dọ́n kọ́lù aláhùn fi hìn ọlọ́wà ní kíkún abiláhi wà yá ti wà rọ̀súlù yìí kún tó ń tẹ̀sítàzìrú láàtà àtẹ́zìrú kọ́díkà samson bára ìmánìkọ̀ ìnáàfù àtọ̀ ìfàtínmínkùn ọlọ́ni bàbá ti ẹ̀yọ̀ǹda àwọn apá kan nù yín nù á fìyà jẹ àwọn kan ìyá náà ń kánú mùjìrìmí ìdúkọ̀ dàrà ni wọ́n. ó ní fàáwù láyé lẹ́yìn náà sọ́rọ̀ Allahu annahum kafaru ba'da imanihim wa hum ma'a rasulillah àwọn tọ́lọ̀ bá là mọ́lẹ̀ tó tẹ̀sẹ̀ ní wọ́n yìí wọ́n wà pẹ̀lú ànàbì. ìgájọ́ ti Tabuk lójú ogun Tabuk qalu kalimatan zakaru annahum qaluha ala wajhi wọ́n sọ gbọ́dọ̀ àwọn táwọn pé àwọn ti jẹ́ mùsùlùmí torí ẹ̀ ẹ̀ lè kàfàrà àwọn ẹ̀ jẹ́ mùsùlùmí kó ìsìnkú sínú kúfúrú wọ́yà kọ́ ló ń tukafuruna tukafuruna mẹ́nà mùsùlùmí náà òun náà sáyẹn ṣàdúrà láìra àyọ̀lá báyìí wọ́n sọ ni pé ẹ̀ ń pe àwọn kan náà mùsùlùmí tó ń ṣe láìra àyọ̀lá ẹ̀ ń pè wọ́n kékeré wọ́n sọ lúnà ẹ̀sìn àwọn tó ń kírun wọ́n yẹ ثم تعمل جوابها فإنه من أنفع ما في هذه الأوراق wọ́n ní wá wo ìdáhùn tá a fún wọn wípé láyé ànábì ọlọ́run bá pe àwọn kan kèfèrí torí pé wọ́n ṣe nǹkan tó jọ mọ́ tó sọ wọ́n di kèfèrí tó láyé tiwa náà nìsín kó jẹ́ mùsùlùmí ẹ̀ kò tó àfi kó sọ ẹ̀sìn rẹ kó níbi ètò lè ṣe àtakò fún ìmánì rẹ wọ́n ní àwọn olórí ìdáhùn náà tí àyè pé nínú nǹkan tó sáǹfààní jù nínú tí àyè òní àbúrò táwọn sọ yìí ومن الدليل على ذلك أيضا من مريره هنا ما حكى الله عن بني إسرائيل مع إسلامه وعلمهم عندما بعث عن بني إسرائيل يقولوا في أقبى إسلام وسلم وصلائهم جنري أنهم قالوا لموسى إن إذا موسى اجعل لنا إلها كما لهم آلهة wọ́n ní wọ́n Musa ó sì Musa káfáwa náà sáà máa قالوا وقولوا ناس من الصحابة بكنا وكنا وصحابينا الصحابة النبي إجل لنا ذات أنواع ولن لو تجوب حنين وني àwọn lábáwá máa ń ní igi tẹ́ máa fi kogun wọn kọ́ kogun àwọn kọ́ àwọn ṣẹ́gun. wọ́n á ń sọ báwa náà wá igi kan táwọn máa fi nǹkan gun wa kọ́ táwọn wá àlùbáríkà rẹ̀ kó lè ká lè bà ṣẹ́gun àlọ́bí kí wọ́n gbọ́ ìlẹ̀kùn tó tún kàmọ́kọ́lá kan ó lo mọ́sà fọ́ọ̀mù mọ́sà ní ọ̀gbọ́n gẹ́gẹ́ báwọn ìjọ mọ́sà ti sọ̀rọ̀ yìí náà ti sọ pé ìjẹ̀ lánà ìlà àní ọmọ ọ̀dáhùn àlìhà mọ́sà káfáwà náà báwọn kìí lóṣà wọ́n ní fàhálà fa rasulullah sọ àná àádá nísìlòkọ́ọ̀lì bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀ yìí ní wípé irú ìṣesí ìṣesí àwọn àbálẹ̀ ìṣòro yìí ó tó ìgbé mùsùlùmí ni wọ́n àrí ṣùgbọ́n wọ́n sọ gbólóhùn tí ó mú wọn ní gbólóhùn ẹbọ tó yẹ pé ìjẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé èèyàn lè di kẹfìrí kọ́nà kò sọ fún mi kò túmọ̀ sí pé èèyàn lè bọ́ sínú nǹkan tí ìdájọ́ kẹfìrí ó sì kò ní ẹ̀lórí ní jẹ́ pé mùsùlùmí kan tó àkó wá mọ̀ nípa kí ni nǹkan tó fún ìsìláàmù ẹ̀ sí àti ìmọ̀ẹ́nì rẹ̀ kí ni nǹkan tó ba ìsìláàmù ẹ̀ lé àti ìmọ̀ẹ́nì rẹ̀ kọ́nà kò sọ fún mi لذكر أبوي ورعي نعم نكتفي بهذا